ọlọ́wọ́ bá mi sàánú ẹ̀yọ́ wọn nípò kí ló ń ní o. àmì o. àbúrúwa sáájú lórí yín ẹ ní gbogbo sí gbogbo báyìí ọwọ́ yóò ní kọ́ sàdà fún. àmì. tó ẹni wọn lè gbàdúrà fún ọlọ́run tó máa bá mi sàn yín lẹ́sàn-án ọ̀ká má pa ọ̀rọ̀ yẹn kù ọ̀rọ̀ ọlẹ́dẹ̀ yẹn wọ́n ń wá agbègbè ni wọ́n tó ń wá ẹni fúnra wọ́n pẹnẹtírétì kí láti sọ yànnàná ọ̀rọ̀ yẹn ninety six ni mo kúrò lọ́dọ̀ máa yìí. nineteen ninety six who is Abib? Abib ọmọ Alhaji please ẹni yẹn fẹ́ máa contradict nǹkan tá à ń ṣe ń bì ẹ jẹ́ kẹ́ni wọ́n sọ̀rọ̀ náà ìwé ni don we don't need prayer don't need prayer no no no ẹ jẹ́ kó sọ̀rọ̀ please. mo gbọ́rọ̀ yín. ninety six ninety six la travel ìgbà tá a wá dé tó ẹ múlítà wọn máa ń gba bá ní wọn gbà yẹn wá sí pé mi ò lè sílẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn tàbí wàhálà ìgbà tó wá ní pé àwọn èèyàn ti fẹ́ súnmọ́ wa àwọn àwọn pressman yẹn kò dẹ̀ ní fún ọ pé ọ̀rọ̀ yẹn sí orí pépà ó wá ní kó fi mí sílẹ̀ sí máa lọ èmi ti kúrò ní airport mo ṣe wá ọjọ́ fọ́tò ẹ̀ hàn wọ́n ok. so òun ni mo sẹ́yìn owó sí nílé pé kó bá mi ra yẹ̀yẹ́ wọ́n wá bá mi ra yẹ̀yẹ́ ní eh, two thousand and four two thousand and two thousand and nineteen ṣá so wọ́n bá mi ra yẹ̀yẹ́ ní bóyá two thousand and nineteen or two thousand and twenty àárín méjèèjì ẹ̀ sí. between twenty nineteen to ah, year two thousand. ah year two thousand. ẹ má bínú ìyá two mi. yes sir. so ọmọ yẹn ló ra ibẹ̀ owó tí mo kó jọ láti láti tí mo jọ̀wọ́ yẹn owó yẹn mo rí ni ti ilé yẹn lọ tó ìgbà tí mo wa dé tí mo wọ nàìjíríà ní two ibi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 wọ́n wá àsìkò tí wọ́n ń ṣọ́ mi pẹ̀lú ìdílé wọ́n wá wá ní mo rò pé ara ẹni tó ń gbé lọ́dọ̀ mi nínú ilé bóyá ìyẹn tí gbèsè ń jáde wọ́n wá ráyè lọ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

nǹkan nǹkan tó ṣẹlẹ̀ ni pé kọ́lọ́ kó ṣàánú. àmì ọgbọ ayé kọ́lọ́ má jẹ borí wa. àmì àwọn pípù yìí abanidárò jẹ́ ìgbaniwọ́. Ah. nígbà tí wọn ò bá ti gbàdúrà káyé ọmọ wọn bàjẹ́ bọ̀ ẹni wọn bá ti gbé ní ìgbésẹ̀ òun ó ba ayé ọmọ lọ́mọ jẹ́ ìbànújẹ́ ló máa bá ẹ̀rọ fẹ́ bí ní. mo gbé ọmọ kan tọ́ọ̀bù ní ninety nine ọmọ yẹn wá bá mi àìmáṣe ọmọ yẹn wá bá mi ní London ọmọ ẹ̀ wá bá mi ní London so wọ́n dẹ̀ fún wọn níwèé ní Dublin gbà yẹn mo wá wò pé tòun sọmọ ẹ̀ bá lè wọlé bá mi ní èmi ò mi ò níwèé tó kọ́ tàbí ní London mo wá wò pé tí mo bá lọ sí Dublin yẹn sọmọ ẹ̀ bá lè wá bá mi so obìnrin pé ìyẹn àfẹ́sọ́nà yìí tẹ̀ ń fẹ́ nàìjíríà àgbà tẹ̀ wà ní tẹ̀ wà tẹ̀ wà lábúrò tẹ́lẹ̀ ẹ lọ yẹn ẹ wá ń tà kóun náà wọlé kó máa bọ̀ wá sí Dublin kẹjọ pàdé ńbẹ̀. kó máa bọ̀ wá bá mi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 níbi ni màmá ẹ̀ wá ní kí n jẹ́ kó máa bọ̀ wá bẹ́ẹ̀ ló sọ tó bá jọ́jọ́ mi kó máa ṣe ètò yòókù lọ́mọ ẹ̀ ti wọlé àjẹ́ńdà ìdílé ìkó ọlọ́run má jẹ́ àtẹ́rí síta nǹkan tó jẹ́ kó pẹ́ ni mo sọ fún yín yẹn. mo ń gbọ́ sà. àtọ́mọ ẹ̀ wá dé Paris bẹ̀ yẹn ọmọ ẹ̀ bá pè mí báwọn mi gẹ́jọ́ ti mú òun o kí ló dé kí ló wá dé Paris. o Dublin thank you. ẹ̀ ti ṣàpè fún owó ẹ̀ fún màmá ẹ̀ pé kó máa gbé kó ra kó máa bọ̀ kí ló mọdé ó ní wọ́n ṣe rúùtù kìíní ọ̀sẹ̀ yẹn àwọn ní stọ́kọ̀gbà ní paris ni kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ó láwọn ọmọ ìgbésẹ̀ ti mú òun kò kọ́ ní sọ́ọ̀ṣọ̀ mo bá pe máa tó ń gbé rẹ̀ nígbà tó àyè ọmọ tí mò ń gbé bọ̀ wá torí áfà tí mo kúrò tán tí mo dé lọ́dọ̀ yẹn àwọn promoter tó máa ń gbé wọn wọlé nígbà yẹn àwọn yẹn jẹ́ ẹnìkan jẹ́ bọ̀jú òmùmẹ̀tọ́ ẹnìkan jẹ́ báyọ̀kùnrin táyọ̀ kejì ni àwọn ọmọ èkó ni àwọn ọmọ ìtọ́kọ́ òun làwọn wà yẹn. so mo wá pe wàjú ìgbà tí a tí mo padà dé London àwọn pípìn ló wá àwọn tòmótà ló parí yẹn fún wa pé a túrọ̀ a ti wà ní a ti wà ní wa tó bá yẹ̀ wá mọ̀ pẹ̀lú ẹ̀ máa ta kó àwọn èèyàn pé ká lè tún méjì owó òun nìkan ló dẹ̀ wá òun náà mówó lọ ilé àwa náà máa wà òkè bá ṣe ń jẹ́ ṣe papọ̀ nìyẹn. tó ìwé ọjọ́ kan sí ìṣẹ́gbẹ́ tó kó wá mọ̀rọ̀ yẹn jọ̀ọ́ tó láti fi sọ̀rọ̀ padà. ok àgbàdàgbé london. ok tó mo wá pè ní ọmọ tí mò ń gbé bọ̀ o ọmọ yẹn ní pọ́blẹ́mù ní paris ṣùgbọ́n ọmọ yẹn ní pọ́blẹ́mù ní paris ọwọ́ alẹ́ ìwé nǹkan wà ní paris yẹn pé lọ́ọ̀yà ni ọwọ́ alẹ́ sọ̀mọ̀ yẹn bá ti pè mí ní ẹtí mọ́kọ́dà wọ́n mọ́ ní ìṣẹ̀ káàkiri torí wọ́n lè pè é sí i jẹ́kó jẹ́kó ó má dàbí pé ó gbóyè mọ̀ àwọn èèyàn káàkiri kò kọ́ ní ìṣẹ̀ ohun tí àlùmí ò rábọ̀ mọ́. ìgbà tí mo máa padà bọ́ ni wọ́n mo bá ń gbọ́ ni wọ́n ní bí òun ó fi ká ọmọ yẹn mọ́ Paris ó ti lọ gbọ́ ọmọ yẹn sùn. ta ló ka mọ́ Paris ta ló ka mọ́ Paris. kí ló wí. ta ló ń ka ọmọ yẹn mọ́ Paris tó ń bá sùn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 mo ti wò ó pé tọ́mọ̀ bá wọlé tó bá dé tó bá bímọ àá lè yíwò gbàbọ̀ èmi ò rọ́mọ mọ́ wọ́n wá ń kọ lẹ́tà sí mi pé kí wọ́n ti fẹ́ di sórí tí mo gbé kalẹ̀ èmi ò rọ́mọ mọ́ tó wọ́n wá fún mi ní twenty four hours pé ti fi fi ìwé yẹn síbẹ̀ lẹ́yìn twenty four hours yẹn táwọn bá gbá mi mú àwọn máa dìpọ́ọ̀tì mi mo gbàgbọ́ wò pé tó wọn kúkú lé mi ní London ṣe padà sí London mi ọ̀nà ọ̀nà ojúgbó kan báyìí mo ti padà sí London so ìgbà tí mo jáde London ni mo bá ti bẹ̀rẹ̀ sí ti àwọn jẹ́gbẹ́jẹ́gbẹ́ kan ìyẹn ni mo ti fọ́rọ̀ ìyàwó jáde jẹ́ nìyẹn ó ti di kó pẹ́. Hmm. ẹ pẹ̀lẹ́ sà ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni torí mi fẹ́ máa wo ọjọ́ orí nígbà tá a béèrè ọjọ́ orí pa ọjọ́ orí yín ní ìgẹ̀ta ẹ sọ pé ogún mẹ́ta mo wá fi rò pé a sixty years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 ṣiṣẹ́ pẹ̀lú wa rí. ó dà kó wà lọ́dọ̀ wọn bóyá ó wà lọ́dọ̀ wọn bóyá bóyá ninety one or ninety two àárín yẹn ọ̀rọ̀ kan ló wá sí òun náà ti wà tó jẹ́ pé wàásù ló yẹn fẹ́ lọ fún wọn ní lẹ́tà sí kan ó wà sí ẹran bọ̀ ìlú jẹ́ wọ́n máa káàkiri ó dẹ̀ máa ń fún àwọn ajá lóúnjẹ àwọn ajá yẹn. ìyẹn Jamiu yẹn ó máa ń fáwọn ajá so wàhálà kan ló wá ṣẹlẹ̀ ló ti di pé ìyẹn máa ń nà bí ẹran gbà yẹn ni máa ń jẹ yìí. wọ́n máa ń na Jamiu yẹ. ó máa ń lu ayọ̀ Jamiu yẹn gbà yẹn sálẹ̀ lúdà wà àgbò tí kò lọ sọ́kọ̀ gbangba yẹn ìyá tí ti aṣọ wọ́n ti gbé lọ́wọ́ sẹ́yìn ìgbà tó máa wá kúrò pé pọ̀ ló ti sá lọ so kì í ṣe wá um, Jamiu náà ti collect rí lọ́dọ̀ Wàsíù. bẹ́ẹ̀ ni bóyá àkọ́kọ́ ló wá lọ ṣẹlẹ̀ láàrin àtòkébèrè ni wọ́n fi símọ́ ló ti wá fún pẹ̀lẹ́kẹ́tì wọlé padà sọ́dọ̀ Wàsíù òmò yàrá tó ń gbàgbọ́ wọ́n ló fẹ́ sì bàbá ẹ̀ kò sí nǹkan kan ọ̀dà pé má nǹkan tó kú ní France wọ́n pẹ̀lú yẹn ní àjàǹdíṣòlè tó ń sọ̀rọ̀ nípa Barrister ńgbà ẹnìyẹn náà blọ́gà ni olórin ni ó ló ń ṣètò nípa ọ̀rọ̀ so òun wá ń ta ayọ̀jáde yẹn wá ń takù àtàntìṣòdè yẹn gbà yẹn òun fẹ́ ó fẹ́ penetrate wọlé tí wàásù fi lè láti òun òun wá ń yẹn tó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 twenty kí la twenty twenty four la wà yìí twenty two years ago thirty dé lélẹ́yìí kílẹ́tà ẹ̀ ṣe tí ìparí ilé yẹn. ẹ mọ̀ pé àwọn wọ́n sọ pé àwọn ń ṣe bá àwọn gbà wá àwọn dẹ̀ ń tọ́jú wa àárín ninety sí twenty twenty. sí two thousand and two sí two thousand and two. two thousand and two bíi ọdún mẹ́fà kọ́ nìyẹn. ọdún mẹ́fà. òun ni ìwọ̀n ọ̀pá two thousand and yes. hello sir hello sir ó yé mi sẹ́ ẹ lẹ́ẹ̀dẹ́ ní two thousand and two ẹ wá tún padà sọ́dọ̀ Wàsíù padà.

tẹ́ ṣe láàrin six tẹ́ ṣe láàrin ọdún mẹ́fà. bẹ́ẹ̀ni mo wá kan padà ní twenty oh four títí di twenty twenty twenty. twenty two. ṣé mo lè ní owó mi ní kí n parí. Mm. Mm.